ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí Life Word èyí tí ó jẹ́ ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìlú Ọ̀yọ́ State ní Nàìjíríà. Ẹ̀kẹ́ hallelujah. Ní òní yìí gẹ́gẹ́ bí ìṣe wa, a ó tún máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nípasẹ̀ eléyìí pàápàá ni mo fẹ́ fi kí wa lọ́kùnrin àti lóbìnrin wa sí àkókò ọ̀rọ̀ ìyè yìí. Eh, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé wa tí bí a ṣe máa ń fi àkókò wa sílẹ̀ ní gbogbo àkókò yìí láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fi jọ ń kọ́ ara wa ní ẹ̀kọ́ tí mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ń ṣe iṣẹ́ àkànṣe àwọn iṣẹ́ ìyanu nínú ayé wa. lónìí yìí kí n tó máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ẹ jọ̀wọ́ jẹ́ ká fún àdúrà. Ọlọ́run ipá àtàgbàra, baba àjíǹde àti ìyè, àwa gbé yín ga. A fi ọpẹ́ àti ògo àti ọlá àti ìyìn fún ẹ̀yin Ọlọ́run. A gbé yín ga ò fún àkókò bí eléyìí, èyí tí a ó sọ ọ̀rọ̀ yín. Bíbélì wípé níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà ní orúkọ yín, wípé níbẹ̀ lẹ ó wà láti fi ìbéèrè wọn fún wọn. Ọlọ́run ìbéèrè wa náà ni wípé kẹ yọ sí gbogbo etí àti gbogbo ọkàn tí ó máa gbọ́ ọ̀rọ̀ yín. Wípé iṣẹ́ ìránṣẹ́ kẹ gbà kóso ẹ̀. Pé kó jásí fún gbogbo etí tí ó máa gbọ́. Pé kí orúkọ yín kó sì di alábùkún fún. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín. Ẹ ṣeun. Ní òní yìí ní agbára Ọlọ́run, eh, a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí èyí tí mo pè ní ṣíṣe ìdámọ̀. Ìwàláàyè Kristi pẹ̀lú wa, ó jẹ́ òdiwọ̀n ìrìn wa pẹ̀lú rẹ̀. Òdiwọ̀n ìrìn wa pẹ̀lú Ọlọ́run, òun ni ṣíṣe ìdámọ̀ ìwàláàyè Kristi pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí inú ìwé Kọ́ríńtì kejì, ìwé Kọ́ríńtì kejì orí ìkẹtàlá, Kọ́ríńtì kejì orí ìkẹtàlá, a máa kíyèsí ẹsẹ̀ ìkarùn-ún. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì wípé ó ní ẹ máa wádìí ara yín. Bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́, ẹ máa dán ara yín wò tàbí ẹ̀yin tìkára yín kò mọ ara yín pé Jésù Kristi wà nínú yín àfi bí ẹ̀yin bá jẹ́ ẹni tí a tanù ẹ ké hallelúyà ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ó jẹ́ ọ̀rọ̀ tí paul apostoli tí ó kọ sí àwọn sí ìjọ kọ́rìntì ó sì kọ ìwé kejì tó jẹ́ lẹ́tà kejì yìí ó kọ èkejì yìí láti lè fi fi wẹ ara ẹ̀ mọ́ àbí fífi fi jẹ́ káwọn èèyàn àwọn ìjọ yìí àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àwọn tá à ń pè ní apostoli àwọn apostili èké tí wọ́n fi pe wọ́n ti wọ́n pe Paul ní pé wọ́n ní kò kúnjú òṣùwọ̀n láti jẹ́ apostili Kristi wọ́n ń sọ wọ́n ń fi oríṣiríṣi ẹ̀sùn wọ́n fi ń kàn án wípé ọ̀rọ̀ ìgbàlà tó ń sọ kò kò múnádóko àti pàápàá pé kò yẹ fún ẹni tí ìjọ lè máa gbọ́ tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé Paul apostole ó wá láti kọ ìwé kejì yìí láti ìwé ìsíkọ́rí sáwọn ará Kọ́ríńtì kejì yìí ó láti kọ láti lè fi fìdí iṣẹ́ ìránṣẹ́ àti ìpè tí Ọlọ́run pè gẹ́gẹ́ bí apostole ó ń lò láti lè fi fi ìdí ẹ̀ fi múlẹ̀ fún àwọn èèyàn pàápàá láti bí ẹsẹ̀ láti orí kẹwàá sí orí Eh, orí kẹtàlá orí kẹwàá sí orí kẹtàlá ni ó ti wá ń sọ àwọn ọ̀rọ̀ ní gbáǹkọ gbáǹkọ gbáǹkọ eh, ní láti lè fi bá àwọn èèyàn wọ̀nyẹn láti lè fi fìdí ẹ̀ fi múlẹ̀ fún wọn wípé àpọ́sílẹ̀ Kristi Jésù ní tòótọ́ òun ni òun jẹ́ ṣùgbọ́n ibi tí ibi tí a wá ń wò ní orí kẹtàlá yẹn ẹ rí pé pé Paul ó wá ń sọ tá a bá wò láti ẹsẹ̀ ẹ bá wò láti ẹsẹ̀ ìkẹrin Eh, látẹsẹ̀ kẹrin sí ibi tí mo kà yẹn ó ń torí pé a kàn máa gbélébùú nípa àìlera ṣùgbọ́n òun wà láàyè nípa agbára ọlọ́run nítorí àwa pẹ̀lú já sí aláìlera nínú rẹ̀ ṣùgbọ́n àwa ò wà láàyè pẹ̀lú rẹ̀ nípa agbára ọlọ́run sí yín ẹ rí Paul wá ń sọ fún àwọn ìwọ̀nyẹn pé nítòótọ́ lòun lè ṣe bíi pé òun òun jẹ́ nìkan tí ò tí ò láápọn òun jẹ́ nìkan tó nírẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n tí àwọn tí àwọn tí àwọn àpòsí olùrànlọ́wọ́ wọ̀nyẹn tí wọ́n ń kà sí bíi pé kò láṣẹ ẹ̀rù ń bá ní kò Paul ló ń sọ fún ẹ pé òun nígboyà òun ní agbára Ọlọ́run Ọlọ́run ló pè òun Jésù Kristi sì ní àpẹẹrẹ tó ń tẹ̀lé wípé Jésù Kristi ó mọ̀mọ́ rẹ̀ ara ẹ̀ sílẹ̀ ó dàbí ẹni tí kò lágbára lójú àwọn èèyàn ó sì gòkè orí igi àgbélébú ó kú ó sì jíǹde ní agbára nínú agbára Ọlọ́run ó sì wà láàyè àti òun pàápàá tó jẹ́ pọ́ọ̀lù òun pàápàá náà kú òun náà dàbí aláìlera òun náà sì kú nínú kristi jésù ó sì ti ó sì jíǹde ó sì wà jésù kristi agbára jésù kristi ó sì wà láàyè nínú rẹ̀ ó jíǹde pẹ̀lú jésù kristi agbára jésù kristi yẹn ó sì wà láàyè nínú rẹ̀ àti báyìí nínú agbára yẹn wọ́n fẹ́ lò sí àwọn èèyàn wọ̀nyí láti lè fi ṣe ìbáwí wọn gẹ́gẹ́ bí àpọ́stélì kristi ní tòótọ́ ẹ̀rí tí a bá wá wo ibi tí a kà yìí a ń láti rí àwọn ẹ̀kọ́ bíi mélòó kan tí a láti kọ́ nínú nínú eléyìí nínú ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ni ìpèníjà nígbà tí Paul àpọ́sítélì sọ fún àwọn èèyàn wọ̀nyẹn wípé kí ìjọ yìí kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n ṣe àyẹ̀wò ara wọn kí wọ́n ṣe àyẹ̀wò ara yẹn ó ní ẹ máa ẹ máa ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́ ìpèníjà àkọ́kọ́ nìyẹn ẹ rí i pé mò ń sọ wípé ṣíṣe ìdámọ̀ ìwàláàyè Kristi pẹ̀lú wa ó jẹ́ àwọn òdiwọ̀n ìrìn wa pẹ̀lú rẹ̀ tó bá jẹ́ pé nítòótọ́ àwọn tó àwọn àpòstélì tí wọ́n ń pera àwọn alápòstélì tí à ń pè ní super apostle tí à ń pè ní àpòstélì onírọ́ àwọn tó ń jẹ́ àpòstélì èké àwọn tó jẹ́ pé ìgbàgbọ́ ìgbàgbọ́ òfin iṣẹ́ òfin ni wọ́n ń gbé káàkiri tí à ń pè ní Judaizers ẹ̀rí tó bá yẹ pé nítòótọ́ pé Jésù Kristi wà nú ayé wọn ẹ̀rí wọ́n á lè ní ìrìn pẹ̀lú pẹ̀lú wọ́n á lè dá ìwà láàyè Kristi Jésù mọ̀ wọ́n á sì lè rìn pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n a kíyèsí wípé Paul láti máa pe àwọn èèyàn wọ̀nyí níjà ó pe gbogbo ìjọ níjà ìjọ Kọ́ríńtì ó pe wọ́n níjà bẹ́ẹ̀ náà ló sì pe àwọn Judaizers wọ̀nyí àwọn àwọn àwọn àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyẹn ó pè wọ́n níjà wípé kí wọ́n ṣe ìwádìí ara wọn ó sì ṣe pàtàkì kí wọ́n ṣe kíni o kí wọ́n ṣe ìwádìí ara wọn ìpèníjà yìí bákan náà ló sì wúlò fún èmi àti ìwọ tí ò ń gbọ́ mi yẹn wípé a gbọ́dọ̀ wádìí ara wa torí pé ẹlòmíràn ó wà nú ìjọ ó abi sínú ìjọ ni tó yẹ pé ó wọn bọ́ ṣe ń ṣe lélẹ́yìí ó ṣà ń lọ ó ń bọ̀ náà ni kò tí ì ní ìbá kò tí ì ní ìbá pàdé pẹ̀lú Jésù Kristi kò tí ì ní ìbápàdé ìgbàlá jésù kristi kò tí ì gbà gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ̀ ó ṣà ń ṣiṣẹ́ ẹ̀sìn náà ni èmi tó ń sọ̀rọ̀ yìí mo ti wà nírú ipò bẹ́ẹ̀ nígbà kan rí àwa ó dìgbà kan ni ọlọ́run jẹ́ kí n wádìí ara mi tí mo sì mọ̀ wípé mi ò sínú ìgbàgbọ́ á láti wádìí ara wa bóyá wà nú ìgbàgbọ́ kí là ń pè ní ìgbàgbọ́ ní ibi tí a wà yìí nínú ọ̀rọ̀ ọlọ́run tí à ń kà lọ́wọ́lọ́wọ́ yìí ìgbàgbọ́ tí òun wà mí báyìí ni pé ká dúró àti sọ pé àti sọ wípé bẹ́ẹ̀ ni sí ìlérí ìyè Kristi Jésù sí ìlérí àti ìyè ti Kristi Jésù tí ó lè fi fúnni ìyẹn ni ìgbàgbọ́ òun ni ṣíṣe bẹ́ẹ̀ ni sí ìlérí Kristi Jésù láti fún ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ní ìyè àìnípẹ̀kun ẹ̀rí ìyẹn jẹ́ àkọ́kọ́ tí a ń láti kọ́kọ́ wádìí ara wa láti mọ̀ èkejì tí a ń láti ṣèwádìí ara wa òun ni wípé ó ní kí a mọ̀ bóyá a wà nínú Kristi torí pé ìwádìí yìí á lè fìdí ẹ̀ múlẹ̀ fún wa tá a bá wọnú ọkàn wa tá a rí i tá a wo ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àwọn ènìyàn ẹ rí a lè fìdí ẹ̀ múlẹ̀ fún wa ní pé bóyá wà nínú Kristi Jésù àbí a ò sínú Kristi Jésù ọ̀nà tí ọ̀nà fi ń gbàdé nu Kristi Jésù ó ní pé kó gba Jésù Kristi kó jẹ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ó ní iye tó bá gbà á ló fún ní agbára láti lè di ọmọ ọlọ́run agbára yẹn òun ni ó dúró lórí ìgbàgbọ́ tí ènìyàn ní sí ìlérí kristi jésù láti fún ènìyàn ní ìgbàlà ẹ tàbá ti wá ní ìgbàlà yẹn lẹ bá ní ìgbàlà yẹn ẹ rí i pé ìrírí ẹ ojoojúmọ́ àwọn máa máa ní í ṣe pẹ̀lú bí ọlọ́run ṣe ń darí ẹ̀ bí ọlọ́run ti ṣe ń tọ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò lè tako ọ̀rọ̀ ọlọ́run irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò lè tako ìránṣẹ́ ọlọ́run torí wípé ohun tí ọlọ́run ẹ̀rírí tọ́lọ́run máa tó máa rí láti máa jẹ́ kó máa rí nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìdarí àti ọwọ́ ẹ̀mí mọ́ ẹ rí i pé a máa wà ní ìbámu pẹ̀lú gbogbo tí àwọn ọmọ ọlọ́run náà àwọn ọmọ ọlọ́run tòótọ́ tí ọlọ́run ṣe ń darí wọn ó máa wà ní ìbámu ni ẹ rí i pé kò ní tako ọmọ ọlọ́run tòótọ́ méjì kò ní tako ara wọn torí pé bàbá kan náà ni ẹbí kan náà ni wọ́n jọ wà àti ibì kan náà ni ẹ̀mí ọlọ́run sì ń darí wọn sí àfihàn tí ò bá ṣe ọmọ ọlọ́run nìkan la máa máa rìn tako ọ̀rọ̀ ọlọ́run la rìn tako ẹ̀rí kristi jésù bí àwọn bí àwọn àpọ́stélì onírọ̀ èké eléke yìí àti àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí bí wọ́n ti ṣe ń ba káàkiri bí wọ́n ti ṣe ń ṣe tí wọ́n sì ń da ojú tí wọ́n sì ń ba ìjọ ẹ̀ kọ́rìntì tí wọ́n ń dojú ẹ̀rù tí wọ́n ń dá wàhálà sílẹ̀ ńbẹ̀ ìwọ tí ò ń gbọ́ mi ó ṣe pàtàkì fún ìwọ náà láti lè ṣe kíni o láti lè ṣe nǹkan méjì lórí ìpèníjà yìí wípé ká ṣe ìwádìí ṣe ìwádìí ara rẹ njó ti ṣe ìwádìí ara rẹ ṣé kì í ṣe pé kàn ń tan àbẹ́là jó tùràrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìkan ló kàn rò pé bóyá iṣẹ́ ẹ̀sìn náà nìyẹn àti nípasẹ̀ bẹ́ẹ̀ torí o fẹ́ yanjú ìṣòro ara ẹ o fẹ́ ní wàhálà láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá ń ṣiṣẹ́ ẹ̀sìn ó wá rò pé nípasẹ̀ bẹ́ẹ̀ ó ti di ọmọ ọlọ́run irọ́ ni ọ̀nà tíyàn fi ń di ọmọ ọlọ́run kọ́ yẹn ọ̀nà tíyàn fi ń di ọmọ ọlọ́run ni pé kíyàn gba jẹ́ kí o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ẹ kì í ṣe pé torí pa bí mi síbẹ̀ nìkan àbí pé mo wà mo mẹ̀ pé mo ti má dé ṣọ́ọ̀ṣì yẹn tí màá rìn ràn lọ́wọ́ tí màá darapọ̀ pẹ̀lú wọn bẹ̀ ìyà ò ní jẹ mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wọn láti máa ṣiṣẹ́ ẹ̀sìn àwọn ọ̀nà wọ̀nyí ó jẹ́ àwọn ọ̀nà èké àti ìgbàgbọ́ tí ó jẹ́ òfegè ó jẹ́ ìgbàgbọ́ tí ò fìdí múlẹ̀ nínú Kristi Jésù ó jẹ́ ìgbàgbọ́ tí kò ní ìbárìn pẹ̀lú Kristi Jésù èyí tí kò dá ìwà láàyè Jésù Kristi tí ò dámọ̀ ó sì gbọ́dọ̀ dámọ̀ ọ̀nà tó fi lè dámọ̀ náà ni wípé kí o gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ìwọ tí ò ń gbọ́ mi Bíbélì ti jẹ́ kó yé wa o wípé ẹnikẹ́ni tó bá gbà á òun ni yóò ní ìyà ìnípẹ̀kun ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kọ Jésù Kristi yìí bíbélì wípé ó ní ìbínú Ọlọ́run ó ń bẹ ní orí rẹ̀ a tẹ̀tẹ̀ da lẹ́jọ́ náà ìbínú Ọlọ́run sì ń bẹ ní orí rẹ̀ tó bá fẹ́ mú ìbínú Ọlọ́run kúrò ọ̀nà náà fi lè mú ìbínú yìí kúrò ní wípé kí o gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ibi tí màá parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí ní wákàtí yìí òun nìyí tí o bá fẹ́ tó bá fẹ́ gbọ́ mi sí àbí o bá fẹ́ béèrè ìmọ̀ràn àbí bẹ̀rẹ̀ àdúrà o lè pè mí sí orí aago plus two three four eight one zero plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.